Matthew orí kejìlá. lákòókò náà ni jésù láàrin oko ọkà lọ ní ọjọ́ ìsinmi ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ya ìpẹ́ ọkà wọ́n sì ń jẹ ṣùgbọ́n nígbà táwọn Farisí rí i wọ́n wí fún un pé. wò ó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. ó sì wí fún wọn pé ẹ̀yin kò ti ka ohun tí dáfídì ṣe nígbà tí ebi ń pa á àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ ilé ọlọ́run lọ tí ó sì jẹ àkàrà ìfihàn èyí tí kò tọ́ fún un láti jẹ àti fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí kò ṣe fún kìkì àwọn àlùfáà tàbí ẹ̀yin kò ti kà á nínú òfin bí ó ti ṣe pé lọ́jọ́ ìsinmi àwọn àlùfáà tí ó wà ní tẹ́ḿpìlì ń ba ọjọ́ ìsinmi jẹ́ tí wọ́n sì wà ní àìjẹ̀bi ṣùgbọ́n mo wí fún yín pé ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn ṣùgbọ́n ẹ̀yin ìbá mọ ohun tí èyí jẹ́ àánú ni èmi ń fẹ́ kì í ṣe ẹbọ ẹ̀yin kì bá ti dá àwọn aláìlẹ́ṣẹ̀ lẹ́bi nítorí ọmọ ènìyàn jẹ́ olúwa ọjọ́ ìsinmi. nígbà tí ó sì kúrò níbẹ̀ ó lọ sínú sínágọ́gù wọn sì kíyèsí ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ wọ́n sì bí i pé. ó wá tọ́ láti múni láradá ní ọjọ́ ìsinmi. kí wọn kí ó lè fẹ́ ẹ ní ẹ̀fẹ̀ ó sì wí fún wọn pé. ọkùnrin ìwo ni ìbá ṣe nínú yín tí ó ní àgùntàn kan bí ó bá sì bọ́ sínú ihò ní ọjọ́ ìsinmi tí kì yóò dì í mú. kí ó sì fà á sókè ǹjẹ́ mélòó mélòó ni ènìyàn sàn ju àgùntàn lọ nítorí náà ni ó ṣe tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi. nítorí náà ni ó wí fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. òun sì nà á ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò rẹ̀ gẹ́gẹ́ bí èkejì nígbà náà ni àwọn Farisí jáde lọ wọ́n sì gbìmọ̀ nítorí rẹ̀ bí àwọn ìbá ti ṣe pa á. nígbà tí jésù sì mọ̀ ó yí ara rẹ̀ kúrò níbẹ̀ ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn ó sì mú gbogbo wọn lára dá ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe fi òun hàn kí èyí tí a ti ẹnu wòlíì àìsáyà wí kí ó bá lè ṣẹ pé. wo ìránṣẹ́ mi ẹni tí mo yàn àyànfẹ́ mi ẹni tí inú mi dùn sí gidigidi èmi ò fi ẹ̀mí mi fún un yóò sì fi ìdájọ́ hàn fún àwọn kèfèrí òun kì yóò jà kì yóò sì kígbe bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kì yóò gbóhùn rẹ̀ ní ìgboro ìyè fífọ́ ni òun kì yóò ṣẹ́ òwú fìtílà tí ń rú ẹ̀fín ni òun kì yóò sì pa títí yóò fi mú ìdájọ́ dé ìṣẹ́gun orúkọ rẹ̀ ní àwọn kèfèrí yóò máa gbẹ́kẹ̀lé. nígbà náà ni a gbé ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù tí ó fọ́jú tí ó sì yadi wá sọ́dọ̀ rẹ̀ ó sì mú un lára dá tí afọ́jú àti odi náà sọ̀rọ̀ tí ó sì ríran ẹnu sì ya gbogbo ènìyàn wọ́n sì wí pé. ọmọ dávidi kọ́ yìí. ṣùgbọ́n nígbà tí àwọn Farisí gbọ́ wọ́n wí pé. ọkùnrin yìí kò lé àwọn ẹ̀mí èṣù jáde bí kò ṣe nípa bẹ́lṣẹ́búbù olórí àwọn ẹ̀mí èṣù. jésù sì mọ ìrònú wọn ó sì wí fún wọn pé ìjọba kí ìjọba tí ó bá yapa sí ara rẹ̀ àsọ ọ́ di ahoro ìlúkìlú tàbí ilékílé tí ó bá yapa sí ara rẹ̀ kì yóò dúró bí sátánì bá sì ń lé sátánì jáde ó yapa sí ara rẹ̀ ìjọba rẹ̀ yóò ṣe lè dúró bí ó bá sì ṣe pé nípa abélisébúbù ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde nítorí náà ni wọn ó fi máa ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde ǹjẹ́ ìjọba Ọlọ́run dé bá yín tàbí ẹnìkan yóò ti ṣe wọ ilé alágbára lọ kí ó sì kó o ní ẹrù bí kò ṣe pé ó kọ́ de alágbára náà nígbà náà ni yóò sì kó o ní ilé ẹni tí kò bá wà pẹ̀lú mi ó ń ṣe òdì sí mi. Si ẹni tí kò bá sì bá mi kó pọ̀ ó ń fún ká nítorí náà ni mo wí fún yín gbogbo irú ẹ̀ṣẹ̀kẹṣẹ̀ àti ọ̀rọ̀ òdì ni a ó dárí jìn ènìyàn ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ òun ni a kì yóò dárí jìn ènìyàn ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn a ó dárí rẹ̀ jì í ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a kì yóò dárí rẹ̀ jì í ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ sọ igi di rere èso rẹ̀ a sì di rere tàbí sọ igi di búburú èso rẹ̀ a sì di búburú nítorí nípa èso ni a fi mọ igi ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ẹ̀yin tí í ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú ni ẹnu ń sọ ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ní í mú ohun rere jáde wá àti ènìyàn búburú láti inú ìṣúra búburú ní mú ohun búburú jáde wá ṣùgbọ́n mo wí fún yín gbogbo ọ̀rọ̀ wèrè tí ènìyàn ń sọ wọn ó jiyàn rẹ̀ ní ọjọ́ ìdájọ́ nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a ó fi dá ọ láre nípa ọ̀rọ̀ rẹ ni a ó sì fi dá ọ lẹ́bi. nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé àti Farisí dáhùn wípé. olùkọ́ni àwa ń wá àmì lọ́dọ̀ rẹ ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé. ìran búburú àti ìran panṣágà ń wá àmì kò sí àmì tí a ó fi fún un bí kò ṣe àmì jónà wòlíì nítorí bí jónà ti gbé ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta nínú ẹja bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò gbé ọ̀sán mẹ́ta òun òru mẹ́ta nínú ilẹ̀ àwọn ará nínéfè yóò dìde pẹ̀lú ìran yìí ní ọjọ́ ìdájọ́ wọn ó sì dá a lẹ́bi nítorí wọ́n ronúpìwàdà nípa ìwàásù Jónà sì wò ó ẹni tí ó pọ̀ ju Jónà lọ ń bẹ níhìn yìí ọbabìnrin gúúsù yóò dìde pẹ̀lú ìran yìí ní ọjọ́ ìdájọ́ yóò sì dá a lẹ́bi nítorí ó ti ìkángun ayé wá igbó ọgbọ́n Sólómọ́nì sì wò ó ẹni tí ó pọ̀ ju Sólómọ́nì lọ ń bẹ níhìn nígbà tí ẹ̀mí àìmọ́ kan bá jáde kúrò lára ènìyàn a máa rìn kiri ní ibi gbígbẹ a máa wá ibi ìsinmi kì í sì í rí nígbà náà ní í wípé èmi ó padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá nígbà tí ó sì dé ó bá a ó ṣòfò a a mọ́ a sì ṣe é ní ọ̀ṣọ́ nígbà náà ni ó lọ ó sì mú ẹ̀mí méje mìíràn pẹ̀lú ara rẹ̀ tí ó burú ju ohun tìkára rẹ̀ lọ. Wọ́n bọ́ sí inú rẹ̀, wọ́n sì ń gbé ibẹ̀. Ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran búburú yìí pẹ̀lú. Nígbà tí ó ń sọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn, wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n fẹ́ bá a sọ̀rọ̀. Nígbà náà ni ẹnìkan wí fún un pé. wò ó ìyá rẹ àti àwọn arákùnrin rẹ dúró lóde wọ́n ń fẹ́ bá ọ sọ̀rọ̀. ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún ẹni tí ó sọ fún un pé. ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi. ó sì náwó rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé. ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run òun náà ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi.